Adá fún ọlọ́wọ̀n ọba ọba tó láàrin gáà. Ọlọ́wọ̀n ọba tí ó dá wa. ọba tí ó sọ àtọ̀ áàmì kalẹ̀ òfin ìwé ẹ̀kọ́, ìwé ẹ̀dà ìwé Eléyìí tó ṣe wípé ọ̀hún ní gbogbo ẹjọ́ bá fẹ́ máa dé nínú mọ́lẹ̀ tí ọ̀fẹ́ wà nínú ọkọ̀ àlùkòránì náà bẹ̀rẹ̀. kakọ́ ń bẹ̀ ọ̀nà wa kọ́fà tó yẹ ká ní ń bẹ̀ ó ní àwọn ohun tó yẹ ká mú ń bẹ̀ àwọn nǹkan tó wà yẹ ká mú ń bẹ̀ yìí àwọn àrọ̀rà sí ní ṣókíṣókí nítorí kó lè bá a dé ìlú lórí kí nǹkan bá ti pọ̀ yìí ìgbàgbọ́ wa ti máa ń wà sí yọ̀lọ̀ tó fi yọ ọ́ rẹ̀ ṣùgbọ́n kí n tó máa lọ síbẹ̀ mo ní ìdí ẹni kan tí ọba ń sọ̀tà àdúgbò sọ yìí kí n sì fún kùránì torí kùránì ìlú láti ìbẹ̀rù láti ìhà tí ọba lánàá ọba lánàá sílẹ̀ ìwà lánàá ọ̀yà. kiri lọ́nà aláàbò ọ̀gá aláàbò wá nígbà ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn tẹ̀ lọ bá ẹ̀dùn tẹ̀ lọ. ọ̀rọ̀ ti bá dé ní òkè ọ̀rọ̀ ti dé ní ilé ìfẹ́ di àgbà. gbogbo lọ́wọ́ ọdún kìí sọ̀rọ̀ tó lé olóògbé tó àná ẹ̀ àkọ́rẹ́ tó bá wọ ọ̀yẹ́ mẹ́rin wọ́n wọ̀ ọ́ ní ìdìbò ẹ̀kọ́ iná nìyẹn fún àpapọ̀ ẹ̀yà màmá lọ́wọ́ màmá lọ́wọ́. dáhùn ẹ̀yà ọba ìdílé dáhùn mo gbàgbé pẹ́ẹ́sì sẹ́dùkàn sẹ́dùkàn sí mẹ́wàá àwọn àjọ àwọn ẹ̀yà ìwádìí wá ti mẹ́wàá pàǹtí máa àwọn tó wọlé ìlú ẹ̀rọ pàǹtí ọ̀yà ìjà wọn lẹ́gbẹ̀ẹ́. Dàgbùgbù rẹ̀ dàgbà. Èyí tàbí ẹ̀wọ̀n kú yóò bá a. Wà máa àtàkùn rọ̀ sóòlù. Mo ní ọ̀pára, olùkọ́ Àjọpọ̀ mọ̀ ọ̀rọ̀ ìjọba wàmà àtàkùn ọ̀dún fọ́kùnrin wàmà ẹ̀dá tún akẹ́kọ̀ọ́ mẹ́rin nàmẹ́ lórí ìlàkàrà wàmà àtàkùn ọ̀dún fọ́kùnrin wàmà àtàkùn ẹ̀dá tún ẹ̀kọ́ mẹ́rin nàmẹ́ kọ́ yẹn bá a bá kọ́ àbí ìlọ́sọ̀rọ̀ yorùbá àjọyọ̀ yẹn igi nìyẹn gbàgbá yorùbá wa wọn lánàá àbúkà sọ̀rọ̀ nígbà yẹn ká sọ bẹ̀ yẹn nínú ẹ̀kọ́ ju báyẹn lọ ìyọ́n bá bá rí mẹ́rẹ̀ rẹ̀ tó bá tó kalẹ̀ ní ìdílé ọkọ̀ ju gbà lọ́wọ́. tá a bá ti rí mẹ́rẹ̀ yẹn mú àrí ìdààmú. ọlọ́run jẹ́ àárín ọlọ́run ló ṣe wọ́n wa bí lọ́gbọ́n fún wọ́n pẹ́ ìdílé mélòó ló kù ah, tóbi fún gbàǹgbà àhàn fáwọn wọ́n mú máa lọ àmọ́ àgbẹ̀yìn náà ni lè dé àmọ́ àgbẹ̀yìn náà àbí wọn tó máa nù ìyókù amọ̀lẹ́jọ yóò jára dá gẹ́gẹ́rẹ́ tó lè bá a lé tó nígbà wá ti fẹ́ dẹ́kọ̀ àwọn gbà fẹ́ gbà lọ́wọ́ àwọn ọmọ mi kò ní jáde wọ kẹta ẹ mọ̀ kò ní jáde wọ wọn ló ń lára lọ́wọ́ sáà. a ní àwọn ọmọ ẹ̀kọ́ mẹ́rin ní bẹ́ẹ̀ ẹ̀kọ́ mẹ́rẹ̀ẹ̀rin gbà bá tó ìmú látó gbọ́ntọ́ náà máa sọ yìí torí wà máa á sákùn ọ̀rọ̀ tó lò fáwọn ọmọ ọba gbé yìí. wọ́n fẹ́ẹ́ ìjọba dị pariwo nílé bọ́ta ni lọ́ba tán. alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ nínú kíni tó jẹ́ ìgbàgbà tó jẹ́ mẹ́rin nínú ala ń bẹ̀ onímọ̀bẹ́ akọ̀rọ̀ àjílẹ̀ bí yóò ẹ̀mọ́ ìdè tó kó padà lè kó tó kù àwọn tó tún fáìn délé lọ tó fáìn dáadáa níbi ìbẹ̀ káwọn àmì jáde dán bẹ ń bẹ mi. ara ọ̀nà dúnbọ̀ bò nǹkan alákọ̀ọ́kọ́ nínú kẹ́ni ní ọkùnrin ìdàrọ̀ olóyè ọ̀gbọ́n ẹni tó ní ìtumà rẹ̀. ẹ̀ka aláàkejì òun ni ẹ̀kọ́ta akọ́ta mẹ́rin ń bà wípé máa ń ṣàlàyé ọ̀rọ̀ lọ bóòlù àlàyé sáà níbi tí ẹ̀ ní ìtumà tẹ́yẹ pé ìtumọ̀ yẹn á gbọ́dọ̀ apply pẹ̀lú tọ́yì nọ́mbà tírí kí ni wíìsì níta níbi bá sọ tó fi máa lọ pa gbọ̀ngbà láyé kẹ̀kẹ́ tá níbi bá ti ẹ̀ sọ tàbó sòfin tàbó pàṣẹ tàbó kọ̀ fún wa ní pàtàkì kò wá sí nínú àá kí ni wíìkì sókè lẹ́nu wíìkì tó bá ní wíìkì kí lọ wà yorùbá agbọ́mi yẹ kí lọ wà nígbà yìí ó di mẹ́rin ó di mẹ́rin ṣé wá yẹ lẹ́ẹ̀kẹrin òun ọlọ́ni wa máa átákùmọ̀ wọ̀ súnmọ́lù nígbà bá fún yín ó fún yín ń lọ wá bẹ́ sọ títí àdọ́tọ̀ olúwa máa nà á ntọ́ bá pọ̀ fún yín kò sọ pé ntọ́ bá gbà lọ́wọ́ yín tẹ́ gbé dàgbéjì ẹjọ́ fún yẹn yìí wọ́n ní ká gbà nǹkan lọ́wọ́ yín wáyé kó fi lo nà á ní dàgbéjì ààta ní ìrọ̀gbálayé mi yé ẹlẹ́kẹ̀. nǹkan mẹ́rẹ̀ẹ́rin yìí ó ní ọ̀ràn àwa láti gbọ́ àyà ọládẹ̀ sí lọ́àbí máa báwo ni àyà náà ṣe pàtàkì tó ọ̀nà aláàbí máa báwo ló ti yẹ ká máa lò ó ẹlẹ́gbẹ̀ẹ́ ni ó tọ́ ní wá gbogbo ọmọ rẹ̀ tọ́jọ́ nínú kan ti bọ́ta kan tiẹ̀ ìmọ̀bọ́yà ọ̀rọ̀ ìyọ̀ ọ̀rọ̀ ẹ wá di akọ́kọ́ lọ síbi wípé wà máa tí bá ti fi ọmọ àwọn bíi dáa kíni ìtumá rẹ̀ ìtumá wà máa tákùn ọ̀rọ̀ lóòlù fákọ̀ọ̀lọ́wọ́ wà máa nà á fún ààyè ìbárí pẹ̀ bá ka àwọn àtọ̀síru káàkiri káàkiri káàkiri káàkiri lẹ́yìn ìtumọ̀ tí wọ́n máa tún tó gbígbé bàbí ìlú ọmọ ó rí ike bọ́ọ̀ ti rí alákọ̀ọ́kọ́ tí mo sọ ó ikú màkì ní ìtumọ̀ oríṣiríṣi lọ́wọ́ wà ṣùgbọ́n wọ́n ń tún padà sí ní mẹ́tẹ̀ẹ̀ta yìí. wa lónìí lẹ́yìn ìgbà náà ìtumọ̀ mọ́ lóye ká jìrọ̀ tí ó lè pé láyé tí ó lè pé wa lọ́rùn àbùsọ̀kùn. ẹ má jẹ́ àjọ ẹ̀kọ́ mi lò lábẹ́ ẹ̀kọ́ mbẹ́. ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni pé kí ni ìtumọ̀ rẹ̀ àwa ní lábẹ́ ìtumọ̀ mẹ́ta ní bẹ́ẹ̀ lójú. mẹ́jẹ̀ ń ìfẹ́kọ̀ mi lò wọ́n ní pé wà máa àkọ́kún abọ̀tún olùsọ̀lọ́wọ́ àríwá àríwá ọ̀sálàmà nínú ìfáyé dákò bí ọmọdé lò ìbọ̀rà ọmọ wà máa àkọ́kùnmọ̀ rọ̀dúnlù mínà lè fáyíkì fáyíkù tẹ́ ẹ bá gbà àtúnṣe tó báyọ̀ àtúnṣe fún àwọn ìlú síbẹ̀ láyọ̀ níta ẹ bá kó níta ẹ gbà lọ́wọ́ àwọn àgbẹ̀gbẹ̀ rí lọ́lọ́ ọba ṣe fún yín fún ara rẹ̀ tẹ́ ẹ dàgbọ́n tẹ́ ẹ tó rí. láà níbi bá wá bá wá kó gbogbo ẹ̀jẹ̀ kan láà níbi bá wá ní láàmú ní gbà sáà làtàgbègbè ìgbà tí wọ́n ń fún un àwọn nǹkan tó bá fún yín yẹn ẹgbà sára yìí nìyẹn eléyìí tó bá wá ní wípé yìí fún ọ tí ọba fún yín pẹ̀lú àpapọ̀ lòwò ẹ̀wọ̀n tó bá ní gbogbo nǹkan báyìí tó fi kì í àmọ́ ìgbìyànjú tàbí lọ́wọ́ fún mi náà ní ìbílẹ̀ sára ìjọba ti fún yín ẹ̀mú tàbí ìtọ́lọ̀ pé ti yín eléyìí tí bá ti fún yí ẹ má rìkwẹ́sì fún ẹ má kòkò mi ìtumọ̀ kan ṣé eléyìí ó yọ ọba ẹjá bọ́ bí ìtumọ̀ mi ìtumọ̀ kejì bá káyà. ṣe fáìlì nìkan wọ́n ní àtìbọ̀ náà ìlú tẹ̀wẹ́bọ̀ ní ìmọ̀ yẹn tí wọ́n gbà lóko nínú àwọn àmì tẹ́ ẹ bá kó lóhùn yàtọ̀ sí fáyìkù náà sára yẹn mi sì yé tọ́jú ẹ̀ka ọ̀rọ̀ ogun ẹnìjà ìnáàbì bá fún yín níbẹ̀ ẹ̀gbà ṣùgbọ́n wà máa ń nà ha fún ánìyẹn kì í ṣe wípé tí ọba fún yín ẹ̀ má rí pẹ̀lú. ìjọpọ̀ fún yín nípa nínú nǹkan wò ní ojú ogun ìjọpọ̀ fún yín nínú nínú mímọ lóde wà ìjà ní lé ọlọ́run bá ti padà fún ní náà balẹ̀ yóò wá rí ìjà lọ sí ìta mọ́ ṣe bí ẹ وما كان لنبي أن يقال أن يقول فمن يقول ثم توفى Ọlọ́run ọba ní wà máa ń ṣáà lórí ìdàbí yé àìyàwó yìí ọlọ́ni ọ̀rọ̀ bá ní nẹ́bí kọ́lọ̀ máa ń ṣe kọ́ wá jagun mọ́ṣẹ́ mi kọ́ wá máa dìbò bàbá ọlọ́ni. bí ọba ti wá sọ́fà nẹ́bí sẹ́kọ̀ọ́ tó ti wà ní kí ọkọ̀ sọ́fà wọn lẹ́yìn tòun àwọn ọ̀pọ̀ ṣe làwọn àlejò ọlọ́dún fà wọn lẹ́yìn. wọ́n ní wàá máa ń yáwó lórí ẹni ẹ bá jagun tẹ ẹ bá kó ọrọ̀ ogun tó máa lọ jí pamọ́ bẹ̀ ìyá ibi máa lọ là ẹ̀rọ àti àrùn tó bá di ọjọ́ òfin òní yóò lọ mú wa. wo lè mú bọ́ bá jí nǹkan nǹkan bọ́ bá jí nínú nǹkan ọ̀rọ̀ ogun ọlọ́run ọba lónìí bọ́ bá di àṣìyá àmà ogun wa tó mà tó wa fá. ọ̀rọ̀ tọ́lọ̀ ọba sọ wípé wà máa ń ha máa ń àwọn àwọn ẹjọ́ kí wọ́n ní pọ̀ nínú fàjìtẹ́ni wo ẹ̀jìnà tí ẹ má dàn kó má má àjọ máa fi ń lọ láì fi hà yẹn ó lè dùn yẹn ó wà kùtù mi lẹ. wàlá àgbàdo ọdún máa ń lò wàlá àgbàdo ọdún ohun tí ànábì bá fàyè láṣẹ rẹ̀ mi ń tọ́ àti nínú mímọ̀ tẹ̀ láṣẹ ọ̀rọ̀ fàkùnrin ẹgbẹ̀ ọ̀nà fáàmù èlò wọ́n máa nà ha fún máa ń mú mi àti nítorí bá kọ̀ fún yín nínú mímọ̀ ṣe ìní ọlọ́run fàtẹ́kù fàtẹ́kù ẹ gbọ́dọ̀ ẹni bá ń ṣe tẹ́lẹ̀ kọ́ jáwọ́ ẹni tí ọba ti tẹ́lẹ̀ ọ̀pọ̀lọ̀ nílẹ̀ ìrọ̀pá àjọ́mi yẹ ó di mẹ́ẹ̀lù àwọn afọ àwọn ajọ́yẹ̀ wáyé pé ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta yìí òun gẹ́gẹ́ ní ìtumọ̀ tó lára àfẹ́ ìrọ̀pá àjọ́mi yẹ kí ni ìdíjọ́ fi jẹ́ ìtumọ̀ tó lára àfẹ́ ẹni tí ọba yọ́nú ti ń tà nẹ́bìnrin fún nínú báyìí

torí àṣẹ ọlọ́run máa ń ṣe nǹkan ìjọba wọn bá fẹ́ràn máa ń ṣe nǹkan báyìí ṣe lókun pàápàá yóò ẹ̀rí bẹ́ẹ̀ nílò. sọ́yé wà máa nà ha fún ánìmù bá ń ti wá sọ fún yín nípa nǹkan ẹ̀jìnà sí ẹ má dé díẹ̀. ìtumọ̀ àyà kí wọ́n pe nọ́mbà fún ìdásọ́. yanayin mutum na ba rárá ní nàbà tó ń bá sọ̀rọ̀ ti parí nàbà wán bá wọn dáàrí ọ̀nà títún náà dábàá láyé ẹ̀ áyà yìí ìtura fún bẹ́ẹ̀ wà nígbà tá a ti ní níbi bá ti láti ẹ̀ máa ṣe èyí tó bá kọ̀ fún yín ẹ̀ má jù bẹ́ẹ̀ ọlọ́run kan sọ̀rọ̀ nípa kọ̀ ànábì wa pẹ̀lú dáadáa torí bí ọ̀dọ̀ ànábì ló ti lájọ yìí tó lálàáfíà bọ̀rọ̀ lọ́rọ̀ ànábì ní ìdá àwọn òkùnkùn àwọn iṣẹ́ yìí tí n bá ayé láṣẹ kankan máa àgbà fún ọ̀sọ̀ fa wo bẹ́ẹ̀ ni wo mọ̀sítàfà ẹ̀ṣin bá dára nígbà tí tó àkọ́wájú. tí a bá ní wàhálà tá a kún ọ̀rọ̀ sínú fa ògbó táà ní ká ṣe bá dára ti mọ wàhálà ọ̀sẹ̀lẹ̀ abẹ́rùn fún àlọ́ ẹ̀sìn ní abẹ́yàwó ó fún wa nígbà láyà àjẹbẹ́yàwó ní mẹ́rin tí ń gbìyànjú lọ́lágbára mẹ́rin ṣé ní bẹ́yàwó náà wà lára ń bá mẹ́rin mọ́ àlọ́ òsùn lọ ṣé ó gbìyànjú lọ́lágbára rẹ̀ ẹ̀ẹ́ ìlà àwọn àkókò ìṣẹ́ ìfà tù mí nínú mẹ́sàn-án bẹ́ẹ̀ bá ti lágbára hadithi yẹn wá kọ ìyá dàgbà ya yẹn kó má bàa tìyẹra mú wa lọ́wọ́. torí pé nínú níta nẹ́bí ní lọ fẹ́ gbọ́ àkùrán yìí ó yọ sórí náà sọ ọ́ ẹ̀jẹ̀ ìnájú pátápátá ni má jìnà tí ọba ti lágbára mọ́ ẹ̀fọ́ yìí ṣe díẹ̀ nínú sáà ní ọ̀dà rẹ̀ tó bá ṣe pé àṣẹ ni ṣé bọ̀ ọba ti lágbára. mo rò pa aṣọ mi yé aṣàmúra abẹ́ kí lálẹ́ ẹlòmíì ní ikú ọba kàdé kò sọ nílà ẹlòmíì gbogbo òdúró tó lè dúró láyé ẹ̀sìn ìṣẹ́jú máa mọ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ gbé ìrẹ̀lẹ̀ rẹ̀ jókòó bọ̀ bá wá jọ bẹ́ẹ̀ rúkú náà ló kọ́ rúkú náà. فما أمرتكم إذا أمرتكم بشيء فأتوا منه هذا البدء ṣùgbọ́n ọ̀dọ́rọ̀ parọ́ wọ́n ni àti ìwà parọ́ púpọ̀ o pa tó bá fi yí sí níta ànábì pọ̀ pa rẹ̀ wọ́n yí sí díẹ̀ nù ẹ̀ wọ́n yí jìnnà sí díẹ̀ díẹ̀ na máa ń jìnnà sí pátápátá rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe yí sí àṣẹ ni èyí ó sì tá a yàgbọ́ra ọjà àbí ọjà ànábi ń pàṣẹ rẹ àbí ń pàṣẹ rẹ ṣùgbọ́n nǹkan pàṣẹ rẹ náà lọ́dún máa rẹ jù ní gbà rẹ torí ara àwọn ọjọ́ bá yẹn gbà wọ̀ lágbára rẹ ó ti pọ̀ jù ó ní ànábi agbára ń bẹ lórí ànábi ìjọba lágbára ń bẹ lórí pápádà wà á dàgbà ọlù bá yẹn mẹ́rin ṣé bó ṣe lágbára ní ìṣòro tó lágbára bọ́ bá dàgbà àwọn olùdarí ń gbà rẹ lórí mande tọ́ọ̀dẹ̀ òtítọ́ ọjọ́ mẹ́ta mẹ́ta láàrin òtítọ́ ó láàrin ní agbára àdúgbò tó máa lọ. títí tá a níbi tó wà wá ìlú tirẹ̀ ní pé dàwẹ́ ń dọ̀kọ̀ tó ń dọ̀kọ̀ dàwẹ́ ń dọ̀kọ̀ ó ní àlùkù ó ní àwẹ̀ ànábì dáwúdà mo lè gbà jù bá bọ̀ ànábì ní kò sẹ́lẹ̀ tó ń bá bọ̀ mọ́ tọ́ba fẹ́ ṣe kí ọ̀bẹ tó ń lọ nítorí jù bá ń lọ nínú ẹ̀sìn tọ́lẹ̀ tọ̀ kò sí ibi ọkọ̀ sí ìrùn ààrẹ náà dúlà nígbà náà ọba alára ọlọ́run wá jẹ́ mi ìrùn abdullahi bin amr bin al-aṣọ tó ní à wàdí ìtura àmì ọ̀gbẹ́ tó wàtí yàrá ọ̀sọ̀ lè bá tó ní òun mi bí kí n ti gbà ń bá ní ti bá ní sọ́ńdà yìí ṣùgbọ́n yìí gbà sáà nígbà wà ní síláyé ní wàá ìdí àgbẹ̀mẹ̀tẹ̀ ní àgbẹ̀ ní màá dábẹ́ náà báwọn fi ní ìwọ yàtọ̀ sáwọn. ṣùgbọ́n bí àti bá wá fákú mi ń mú lọ́mọ́tàpàpà ní ẹ̀bá tí wọ́n gbára. láàyè kájí fún lọ́ọ̀rùn lọ́sà ní ìlà. ọlọ́ni àlá kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ní kan lọ́rùn nígbà pẹ̀lú kàkà. mọ́ṣíkà máa ra rẹ lẹ́yìn máa má lò ìgbàgbọ́ òsì ìgbàgbọ́ ọ̀sàfẹ́ ìgbàláàjá ọ̀sàfẹ́ ìgbàláàjá àníbi sọ́lá yọ ọdẹ sọ́lá bá wọn sùn ní wọ́n jọ lóòrùn rẹ̀ nígbà tí wọ́n tẹ́ ìrì kan tí wọ́n lọ dé bá rí ẹ̀mí kan ní àárọ̀ bí ẹni mi àtọ́ yẹn wọ́n ní kí ní ṣe ní ọjọ́ àwẹ̀ mi ó sì ń ṣe ìrìn àjò ó ìwọ̀n pé kí ló tó àníbi ní èyí ti ara dáadáa bí yàrá òfin wọn àbíkó òkun àbí ọgbà ẹsẹ aláàdá lọ́dọ̀ ọlọ ní kéèyàn wá mọ ìṣẹ̀lẹ̀ àdìgbò mọ ìdáwẹ nítorí pé àṣẹ ọlọ́run ọba tó fẹ́ tẹ̀lé òun kí lọ́ba sáà nàbìkì ká tọ́lá máa ń tẹ̀lé àjò nínú àwọn àwọn kan nínú àwọn àwọn kan àjọ mi yé kò wàhálà ṣùgbọ́n tó bá jẹ́ ó mú nira ṣé bọ̀ ọba ti lágbára. wà á lábí na ìwé kò náà mú kí lè ta. ìfẹ́ yà á tún síbi àtúntò ámì. náà ẹni tí ọba jẹ́ pé ọba dá rẹ̀ yóò ní lára ọlọ́run ló pa. sáà gbọ́ mi yẹn sọ̀tà àbájọ sórí wa máa ta tó mọ̀ rọ̀ tó lọ káàkó tó mọ̀ káàkó ní àdìsí kọ ìyáda rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó lọ. Sunjé kílẹ̀ rẹ̀. Táà nàbí bá wá pàṣẹ kí ni wí? Kí ni wí? Hadith kan bẹ́ẹ̀ ni Bukhari ìbẹ̀ nù límù mùsùlùmí alimọ́mù mùsùlùmí òní rọ̀ àwọn míì náà dáwà gbẹ́hẹ̀dì dọ́là àti àná sáábé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló dáwà lọ́dọ̀ àtẹ́jọ́ àbúrò rẹ̀ rà gbàáwà àgbọ́dọ̀ mọ́ dáa pẹ́ nìkejì lórí àwọn ọ̀tá àbúrò rẹ̀ kí ló bẹ̀rẹ̀ Zayn bin Khalid al-Juhani غير البخاري الجماعة عامل بن صحابة مجي نوزع وحديثه متفق عليه متفق على صحته سوتي سليش بن صوت على مجي بن لا إله إلا أبراهيم صوت على مجي بن ẹni bá ti nàka ìlú ó yàtọ̀ àbọ̀ rẹ̀ rọ̀ ẹni tó kùrà ní ìkàlẹ̀ lórí ọlọ́run zẹ́ẹ̀dì mú ọlẹ́ àìlúkà àmì lè wọ́n wọ́n ní ọkùnrin kan dé ọ̀dọ̀ anábìrin jọ kan ọjọ́ ara àárọ̀ àwọn ní àárọ̀ wà láwárọ̀ ọ̀rọ̀ ẹ̀yọ́ ọjọ́ fún bani fún ànábì ìdájọ́ ọmọ kó wá sọ́dọ̀ rẹ̀ kí ẹ̀rọ ọlọ́run kò sì fi dájọ́ kí ọjọ́ wà kí ló ní kò fi dájọ́ kí ẹ̀rọ ọlọ́run. mọ̀kẹ́jọ wá sọ́dọ̀ rẹ̀ kí ẹ̀rọ ọlọ́run kò sì fẹ́ já. dájọ́ yẹ́kọ̀ọ́dì ní ní kìtàrà yẹ́kọ̀ọ́dì lẹ́yìn ní kìtàrà èmi àti lámàrin wàhálà wà láàrin ọdún tó kọ́ kékeré ọ̀rọ̀ dàbẹ̀ sáà gbọ́ ìgbàgbọ́ sọ bẹ́ẹ̀ bá lọ ẹnì kejì rẹ̀ tí wọ́n jọjọ kẹjọ wá ó náà ní òun náà sọ ṣùgbọ́n òun ẹ̀ tí ń yí òun lágbára òkú àkọ́kọ́ ní àwọn ìgbà kílọ̀ ọlọ́run náà yóò ti dájọ́ ṣùgbọ́n yóò dábò ní kí n sọ. aláǹkọ́ aláàdéwà lẹ́sọ̀lá aláǹkìní sọ̀rọ̀. hadithu yẹn wọ́n máa ń pè ní hadithu aláàbí hadithu aláàbí torí àwọn hadithu àwọn àlọ́kọ̀ hadithu ìdílé ìlúwẹ̀ hadithu yàrá yàtọ̀ àkàbẹ̀ hadithu máa ń fún àlọ́kọ̀ hadithu muhajir ọmọ ẹ̀kọ́ ìpínlẹ̀. wọn mọ níbàámu sí ẹ̀kọ́ kan tí lábẹ́ tàbí níbàámu sí sábàbù lùdì rẹ̀ tí ó ti yé

kí ètò àkókò àmì ìpadà ayé ló ń gbàdájọ́ àkókò. Ṣàdíìsù àlàáfíì tá a ti gbọ́ ìtọ́fà náà ń pè ṣàdíìsù àlàáfíì. Ó ní kí nínú abìlì káàna àti fáàlì àyíǹda àwọn. Ìnàbìlì káàna àti fáàlì àyíǹda àwọn. Ó ní sọ̀rọ̀ pẹ̀lú ọkọ̀ sọ̀rọ̀ tí ó lọ́kọ̀ kí lọ́wọ́ ìdájọ́ ọlọ́mọ òun ìgbà àṣẹ ìṣiṣẹ́ lọ́dọ̀ so àti àjíire ẹni ẹ̀mplọ́yì ẹ̀mplọ́yì lọ́mọ òun ọkùnrin lọ́dọ̀ ẹni sáńdà lọ́dọ̀ ó ní kọ̀ńtánà bí ń bọ̀ àti ó wá báyàwó ẹ̀ tẹ̀sán. ìgbà tó wá báyàwó ẹ̀ tẹ̀sán fàbílà alájí ní àwọn ọ̀dẹ̀ wọ́n wá sọ wípé ọmọ àmì wọn kò tọ̀rọ̀ jáàmà rẹ̀ ló kọ̀ wá. á nínú wa rọ̀ ló bá ń lé ọmọ òun ló kọ̀ wá ọmọ òun ní ìjáàmù ọmọ ilẹ̀ ló kọ̀ wá ẹjọ́ òun bá ti já wọ̀ wọn. wọ́n wá fún wọn ní ẹran ọgbọ́n àti ẹrú obìnrin kan pé ẹgbẹ̀rún náà kò ní ṣe bẹ́ẹ̀ ìrọ̀bá àjọ́bí yẹ láti fi ara ẹ̀mí ọmọ àgbò ewúrẹ́ ìjọ ọgọ́rùn kan ó kó kalẹ̀ ó tún fi àyèwà lídà ìyẹn náà bẹ̀rẹ̀ gbogbo ẹgbẹ́ ìdìnnà ó tóbi àgbẹ̀ tó. ọ̀hán ni àbí èyí sọ̀rọ̀ ìgbọ́ wa san gbogbo ẹ̀ tán nítọ́sẹ̀lẹ̀ yẹn ọ̀sẹ̀lẹ̀ láàrin àwọn lábáwò tó lóko àwọn lábáwò tó dùn ó lè pa ní àmàjọ́rọ́jú yìí ńdọ̀ wá délé wọ́n wá lọ báwọn tí wọ́n jẹ́ àfẹ́ẹ̀sì tí wọ́n ní mà wọ́n wá lọ bí wọ́n lè rí pé nǹkan báyìí nǹkan báyìí lọ́sẹ̀lẹ̀ o nǹkan báyìí náà ti gbà ní ọwọ́ mi láwọn yóò dá ah, ìdájọ́ rẹ̀ fún ọ ìdájọ́ rẹ̀ fún ọ. sọ́ọ̀rí ọmọ ààrẹ ọmọ èké ni obìnrin yẹn ń bẹ́ lé ọkọ nítorí bá ọmọ kékeré bá gbàlajà bá ṣe sínú ìṣẹ̀mọ̀ kó ní kọ́ mọ́ kọ́ wá sí wàhálà mẹ́ ọmọ yóò níyàwó ni nínú ìsìláàmù ni wọ́n na òun lẹ́dọ̀ọ́gọ́rùn ṣùgbọ́n obìnrin yẹn òun ni wọ́n lè lóko wa. gbọ̀dọ̀ bàlá ìgbà tí wọ́n wá ṣàdájọ́ ọlọ́mọ bá fún lọ́wọ́ orí ti à àti mo ti náwó sòfò ẹni ọmọ mo bí rà fún mi ọgọ́rùn-ún rà tí mo tún fi ẹ̀mí ẹlòmíì kì í torí ẹni tó sọjẹ́rù nígbà náà ìjẹ́ ní náà ẹrù omi tó ní lóun mi dákọ̀ bá ń kó ẹran mi bá mú ẹrù mi ìfẹ́rù mi lẹ̀ mọ́ o ètò wọn lọ bá òun ẹgbà ní ọ̀gẹ̀ sọ́nà blára ọlọ́mọ tó ṣe lóde ọlọ́mọ tó bá débẹ̀ lọ́bí lọ sọ àbúrúkọ bóńgì tà wọ́n jẹ̀bi rárá ìyàwó rẹ̀ ní ọ̀nà sí ọwọ́ àwòrán pé ẹ̀rọ ọgọ́rùn ìwò ti jẹ́ náà ìwò ti jẹ́ mú ìtọ́dá wa o ẹjọ́ tí ẹ já láàrin ara wọn ó wá di kíkẹ́ kó wá sọ́dà ní ìwà mùsàmù ìgbà wọn wá gbọ́dọ̀ àdébí wọn jẹ́ mọ́jẹ̀mú kalẹ̀ ẹjọ́ tó ọjà yìí o tí ọlọ́run ti dá ìyẹn ló bá gbọ́ mi yé wọn láti mọ wí ìdánilẹ́bí bá pa wá láti tí ó dà àwọn ìkẹrù rẹ̀ anábì sallallahu alaihi wa sallam ó ní ìlà akọ́bù ìyáyìnà bẹ́yìn náà kò máa rí ìgbà àgbà kí ló ìlà akọ́bù ìyáyìnà bẹ́yìn náà kò máa rí ìgbà àgbà ìlà akọ́bù ìyáyìnà bẹ́yìn náà kò máa rí ìgbà àgbà sọ̀rọ̀ ayò láàrin ẹ̀yìn méjèèjì tí ìrọ̀lọ́ ní ìgbìlá kí lànà bí lóun ó fi dájọ́ ànábì ní ámà ìwọ̀ náà ẹ̀rọ ọgọ́rùn-ún tó ọ̀sùn ámà ìwà rí dáàbò ẹ̀rọ obìnrin tó ọdún rẹ̀ wálé bọ̀ náà mọ̀ àwọn ẹran ọlọ́run tó lọ sí ilẹ̀ parọ́ dùn alẹ́ ìgbà ọgbà ẹ̀fọn ìgbà eléyìí sínú ìdájọ́ lọ ebi tí ọlọ́run ẹni ti dájọ́ kò sí ilé minus ṣùgbọ́n máa rẹ alẹ́ ìrì dájúdá tó ní àti wọ́tàbọ̀ yí gbùtánù ọmọ ìdíwọ̀n ti tẹ̀lé lálàá wá ọ̀nà. eléyìí ti kàn kọ́ yóò lọ títí àtẹ̀kára nínú ìlú àmùkù nínú ìlú yóò lọ kókó tó dì náà gbòòrò tí ò ní tẹ́ wọn àtàwọn ọdí ní ọmọ wọn kàáré yẹn dáadáa ṣẹ̀wọ̀n yìí bùkà tó ti di ọdún kan kò ní yọjú jáde <laughs> ìjọba ìdúmọ̀ àtàbílẹ̀ na lábẹ́ àtúbẹ̀ náà tí wọ́n bẹ̀rẹ̀ yìí yóò dé àjò tí ò ní mọ̀ ní ọ̀nà kan ìyàtọ̀ àdìjẹ́ rẹ̀. ẹni ọ́ bá sì múlò oko wájú yóò mọ̀ tó ń bẹ́ ń bẹ́ oko wájú. inú ìṣẹ́jú o ní ìṣẹ́jú o wájú ń lọ ọwọ́ àwà lẹ́kọ̀ọ́ ọwọ́ ń bíìsì ọwọ́ ń bí ọjọ́ bá ti jago mẹ́rin àárọ̀ wọ́n ti padà dé ọwọ́ àjárò ní ilé sí ní ojú ojú lọ́dọ̀ tó ti kọ̀ pẹ́ni tó ti dọ̀kọ̀ pẹ̀lú gbà ló tuntun díẹ̀ díẹ̀ báwọn àmì àwọn kan ti ṣe ní wọn níjẹ kò sóúnjẹ báwọn àgbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn àwọn ìyẹra báyìí wọn a máa gbé orí ọ̀pẹ kan bá tí wọ́n sa ojú ẹ̀yìn báyìí lójú ọba yọrọ wọ́n bá ń gbé ẹ̀bí ọ̀pẹ ṣègbè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀nàmọ́ná ẹ̀ yóò ẹjọ́ ọba mọ̀ pé ẹ̀kọ́ ilẹ̀ tọ́ ọba sì lè jábọ́ lórí ọ̀pẹ ẹ̀yìn rẹ lọ súnmọ́ tó túnmọ̀ jìdí má ti dàgbé àmọ́ fi lọ lọ. báwọn kò sì sí ìwò ìjẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àlẹ́ ìjẹ ìyá kẹ́ni ìjọwọ́ ọmọ dúpẹ́ fọlọ́ ọlọ́run yá mọ̀ọ́rẹ́ fún ọ ọlọ́run yá lè mọ̀ọ́rẹ́ fún ọ ọ̀dà wa láàmú ìrọ̀lọ́ ọlọ́run kò dà wà láàmú. àìmọ̀ọ́rẹ́ tó náà la bí àwọn tí ò ti alọ́run ní tọ́lọ́run ṣe ọlọ́run táwọn láyé tóbi rẹ̀ wọ́lá àlùbẹ̀ bá sọ̀rọ̀ ọ̀lẹ́ ọlọ́run dà láàmú tó jẹ́ àwọn àlàrẹ̀ nǹkan dà láàmú ìyẹn ọlọ́run yẹn dà yẹn láàmú tí òun ìdí kọ̀ọ̀kan ya ní ìbí kan ìdààmú yẹ wà lójú rẹ̀ yẹ wà lára rẹ̀ ọlọ́run sàánù náà anábà Muhammad bàbá ó ní ọmọ rẹ̀ ìyá tí ń bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ ní jẹ́ sáńnà ní ẹgbà ọ̀pọ̀ anábì wá yá ya ẹnìkan ní bẹ́ẹ̀ jẹ́bẹ̀ nínú àwọn akẹ́wà pẹ̀lú àwọn ó ní ìzáàbù ìlámọ̀ràn àti ààdà lọ báyàwó ọkùnrin wá lọ títí alo kọ́lọ́ àtọmọ ìyẹn dọ̀dọ̀ títí náà ẹ má jẹ́ àwọn ìṣe wọ́n ní wọ́n ti dìnnà ẹ lọ kọ̀ fà á ah, ọlọ́mọ sáná ọkọ rẹ̀ wà nílẹ̀ o sọ́dọ̀ kọ́lọ́ ìdìnnà o ọmọ tó yẹ sọ bá ti dìnnà ọmọ bá ti dìnnà náà ti sọ̀dájọ́

torí ìdájọ́ ọlọ́run wá wá nílé yẹn tó ń pè ló ń dìnnà láyé ó sàgbà kò wá jọ lọ sóde dìnnà lè ju ẹ sóde dìnnà lè ju ẹ lẹ́yìn àdéhùn àkàmù sọ̀rọ̀ àlọ́ ìkànnà àwọn àbí àgbà sàábí sọ kó sì dìnnà ó lè lọ́wọ́ àyẹ̀wò ìgbà wọn láyé wọn ní ọlọ́dọ̀ wọn. ó ní olè ìdùnnú bẹ́ẹ̀ ok lọ́pọ̀ àwọn ẹlẹ́rìí lọ ẹlẹ́rìí mẹ́rin lọ lọ sọ tó o bá fẹ́ ẹlẹ́rìí mẹ́rin wá wọ́n jẹ ìyàwó ìdùnnú nígbà sáájà yẹn láìláì sáájà ló ń fà. wọ́n bá fẹ́ ẹnìkiri jẹ́ mo rí nǹkan tí ò pé nǹkan tí ń ṣẹlẹ̀ yóò dáa tó ṣùgbọ́n tí kálà mú ọlọ́pàá ẹ̀mí orí ni wọn tí wọ́n ń bára wọn sùn ní ìrẹ̀lẹ̀ ṣùgbọ́n mo sábà pé ọkùnrin àtọ́bìnrin wọn jọjọ dá wà níbi tí òun yẹ kàn dá ṣùgbọ́n pé tàdá tààlà fún wọnú tàdá ní ọlọ́rọ̀ tí nǹkan yẹn báyìí ọmọ ìjẹ ẹ̀dá sàárì mọ̀ ìjẹ ẹ̀dá sàárì ìjẹ ẹ̀dá tẹ́lú fún wa ní ń sọ gbogbo àwọn tó bá tó sọ lórí ìjẹ yìí. kọ́dà nígbà tí mọ́rù ló wọ́n lọ ayò ní àá ó jẹ ìgbà ìgbà yóò tuntun náà tọ́ba tó tuntun yóò tún jẹ́ mi ó tún tún ṣe fún mi lára kọ̀ọ̀kọ́ kàfá ara rẹ̀ fún ó tún tún ṣe ẹ̀sìn náà mọ̀ sọ̀rọ̀ àwa ìjọ wa kàn wá ìmọ̀jà àjọ ọdún ìwà lọ́nà láìpẹ́ àmọ́ ànábìbí ẹ lọ tó di ẹ̀kọ́ ìfáàmù lẹ́nu rẹ̀ tó bá àdúrà ìgbóhùn ṣe ṣùgbọ́n tó bá jì náà kí ni túmọ̀ rẹ̀ ẹ má wòye pé ẹni ó bá di ìdùnnà sọ fún òun bá di ìdùnnà tí a bá bá di ìdùnnà lójú ohun tí òun lọ àtàwọn nǹkan àtẹ́yìn tó ní pé bó bá bọ́ǹbì ìyá ọlọ́run láyé tó lè bọ́ọ̀bẹ̀ láti àmú ìyá ọmọ sì lọ́dọ̀ rẹ̀ wọ́n wà ọmọ ṣẹ́ ọ̀gá ọkọ̀ rẹ̀ sì kú níbẹ̀ wọ́n sì lè ṣe rọ̀jù. ìtọ́jú àwọn èyí sọ̀kọ̀rọ̀ mi dé nínú ìgbẹ́ ń dá ọmọ ìgbẹ́ ìdájọ́ àlẹ́bí yẹn pé ọmọ yẹn kan fún ní ẹgbẹ́ ọgbọ́n tí ó jẹ́ ti ìlú sánà ìdájọ́ rí tí kan ti rọ́jú ànábì ní àkọ́dé yá náà báyé náà kò mọ́ bí kìtà tí rọ̀ lọ́wọ́ ní kìtà ẹjọ́ kó wá dà lọ́wọ́ ọ̀la yẹn ní ìdájí ìdílé yẹn lè kún un àbẹ̀wẹ̀ ní wọ́n bá fẹ́ kún un báyìí kí á bàlẹ̀ ọyá kò láti ṣe ẹlọ́kọ̀tọ̀ yóò lè báàbù ayé ti dá ìsúná ní ọ̀sọ́ ìṣọ̀lọ̀ ìgbẹ̀ni mọ́ bọ̀kọ́ ìdún ibú ṣájà àtàwọn àfáà ní ilé ọ̀rọ̀ tó dáa lórí wọ́n ní nínú ní pàṣẹ tàbọ́mú wá nínú ẹ̀sìn bí irú tọ́lọ̀ mú wá náà lọ́ra ìyàtọ̀ ẹyọ ọ̀kẹ́ ní ń bẹ láàrin súnà lẹ́yìn ìyàtọ̀ yẹn kò sí mi kí ni ìyàtọ̀ yẹn kò ní kí àyíká ní ìrùpẹ́ a lé wá Allahu akbar oníwàlá tó ní ọdún bá ti mẹ́lá àmọ́ ẹlẹ́bí ní ìyá àtàwọn ìrìnà wájú kò lè mẹ́rin máa náà wà àwọn gánà bí ìjà tó ní tẹ́lẹ̀ ọ̀nà bí ìwé ìgbàbọ́ta rẹ̀ láyé ẹbí ilẹ̀ o. lẹ́yìn ìyẹn wípé alukóhán musa abadun bí tìlà àlá ìní wúdí tóbi kúrò áánì wà ní sílá òun náà. Ànábì yọ ọlọ́run fún mi lálùkọ̀ áánì. Irú tó ṣe déédéé rẹ̀ ọlọ́run ti sílẹ̀ gẹ̀. Wọ́n ṣe déédéé ara wọn níbi ìdájọ́. Ìwé ìfi ń tà níbi ìgbà sọ̀rọ̀. Kí ni wíìtì ẹ̀? وما ينطق عن الهوى إلا náà níbi yìí sọ̀rọ̀ kò sọ pé kì í gba ìlú àyà wá ó ní kì í sọ̀rọ̀ fàánì ìrìn àwa ó wá jẹ́ pẹ̀lú rẹ̀ ẹni wà àwọn tẹ́ gbọ́n ilà wa wà á di ní àfihàn tẹ̀sí wí ìtọ́wọ́ sọ. nínú mélòó tí wàá yẹlẹ tí wọ́n fọ́n kura ní tí wọ́n ní kura ní kọ́ òní òní àbójú púpọ̀ ó lẹ́yọ̀kan ọlọ́run bàbá ìgbàdé ó qualify ẹ̀ bó ti pẹ́ ó ti hàn sí ìsìn ó qualify òun kí ní sọ ọ lọ sí wọ́n tó máa sọ lórí ìgbà ìgbà sọ ni. òun ti ń sọ ọ lọ di ìgbà kọ́má ní ayọ̀ àjọ ọ lọ yìí rẹ̀ sọ̀pọ́tà yìí wọ̀ ìjọba kan lọ́wọ́ rẹ̀ òun náà ti bá kan àyúgbò oníkì náà ha ìdàkejì kí bá ìdàkejì nìkan wa ní wa ọ wá sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ ajẹ́ á ká ẹlẹ́ẹ̀kẹ́rin náà ni wà máa dákún rọ̀sóòlù nígbà náàbí bá mú wá fún yí ẹ́ fayé fa wà máa má bàa wọn sọ pé bíbí súnà ni ìwà àdánù lọ sọ páyọ̀ ọlọ́run lórí pé iná lọ́ ọlọ́run ní ìyà òun ọlọ́run bá lé ọlọ́run ní ìyà òun ọlọ́run ní ìyà òun ọlọ́run ní ìyà òun ọlọ́run ìjọ táwọn èèyàn bá ń jẹ ọlọmọdé alẹ tó ọlọmọdé àwọn àmì ìjọ jẹ yà táwọn jẹ yàrá yẹ táwọn jẹ yàrá ọrùn ọlọ́run káàánú wa gbàdúrà ọlọmọdé ọrùn ilé ọlọmọdé ọba adágbére yá gbàgbọlá làásìá ya. dípò àti ọlọ́run kó ṣe fún wa àforíjì àmójúkò ọlọ́run kó ṣe fún wa àlàáfíà ìrọ̀ra ìbẹ̀rẹ̀ ọlọ́run kó ṣe fún wa ọlọ́run àjọ nínú àwọn ènìyàn rẹ̀ ẹni tí ó dà àtàwọn tí ń darí wa lọ báyìí oníkọ́lọ́ wọn yìí wá ẹni tí ó dà jù wọn lọ ọlọ́run lọ́ mọ̀ oníkọ́ yìí wá mọ́tò ní ìyá lọ lókè lókè pàápàá jùlọ lókè ọlọ́run má ní ọjọ́ ìṣòro ìní ọ̀bọ̀ má ní ọjọ́ ìṣòro ìní ọ̀bọ̀ lọ́wọ́ ẹni tí ó wà bọ́ ọ́dẹ̀ tó jẹ́ mùsùlùmí òṣèlú tọ́ka àbẹ̀lú pátì òṣèlú tọ́ka ẹni tí ó kájà tí nǹkan ọ̀rọ̀ ọ̀rọ̀ bó ti rí ìlọ kíra ìtò ní padà lọ sí fifty di two thousand and twenty five ó ti wọ láti báyìí àtúwárẹ́ ní ìtọ́jà àjẹ náà dọ́là ní five kan sìmẹ́ǹtì ní four kìíní àwọn kan náà ń dẹ̀ sọ́n tọ́ gbogbo táwọn èèyàn bẹ́ẹ̀ ṣe lórí ara ti gbé

bí yá bá ti ẹ̀sìn wọ wọn ká lè yẹn mọ̀ta burú ló ti kọ́kọ́ dọ̀dọ̀ yẹn lọ́mọ gbà ní ìlú náà lọ́mọ kan lọ́wọ́ ẹ̀yìn náà kẹ́ ara ìbéèrè kan ẹ̀yọ̀ ẹ̀yìn náà ẹ̀yìn náà ẹ̀yìn náà òtún bẹ̀rẹ̀ mi lọ mẹ́gà àti dára àkókò ń tẹ̀ dára ó sílẹ̀ wọ́n ní wọ́n ní ilé ìlú ẹ̀jẹ̀ ní ìlẹ̀ lọ sí ẹ̀kọ́ tó ti ẹ bá tó wá ẹbí àwọn tó ní ìwé kan àwọn tó ní ìwé náà sọ̀rọ̀ ọ yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà á lọ́kùn sọ̀rọ̀ náà kí ẹ máa. tó wáyé pé ìmáàmù yẹ ẹ̀ ń gbọ́n tí ń wí ń fi ọkàn tẹ̀lé tí ń kà ẹ̀mú kalẹ̀ yìí ìyẹn tó yẹn kọ́ ni wọ́n fẹ́ra sí débi pẹ́ ẹ̀gbọ́ tàbí ìmáàmù sọ̀rọ̀ sókè débi ẹ̀yíká ìwọ́n tẹ̀ bá ń gbọ́ kẹ́ǹtì ọkàn bá a lọ kò ní ìjẹ́ ọlọ́run ọlọ́run